asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àmọ̀kẹ́yìn ló gbọ́ wá lé káàbọ̀ sórí àkọ́tún ètò Al-Ilmu Nuurun ètò tí a ti mọ̀ ìmọ̀dé tí gbọ́ wa dídé àkókò yìí ní ìkànnì tí a ti ń gbọ́ wa yìí Abu Sumaya Murtada Alim ní orúkọ tèmi ètò yìí àjọ tí a mọ̀ sí Markazul Qalbu Salim Pure Heart Islamic Center ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà lónìí ìmáàmù wa Suleiman Hamza wọ́n tún tẹ̀síwájú nínú àkíyèsí tí wọ́n ti ń pè wá bọ̀ sí ibi tí wọ́n kò sí lónìí tí wọ́n fi máa bá wa sọ̀rọ̀ orígun kan ni agbárin kan ni tó ṣe wípé ká gbọ́ yóò ṣe àǹfààní tó pọ̀ fún wa látàrí bá ṣe ṣàṣeyọrí nínú ẹ̀sìn wa kí ọlọ́run bá là kó jẹ́ kí a ṣe àṣeyege àṣeyọrí ó gbà wá lẹ́rú gbogbo ọjọ́ tó lọ́n bá ní àáfi ẹ̀sìn náà sílẹ̀ bisimilayi ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أدوك فون ولوبا أتركات جفون نبوة محمد صلى الله عليه وآله وسلم لن لي أكرا وانكي كيولا كيولا السلام عليكم ورحمة الله وبركاته لين بلو يندني ودولوبا سبحانه وتعالى أما شيء فارح sí kókó ọ̀rọ̀ kan yìí tí ó ṣe pàtàkì ètò àpè ní alkabair alkabair jamu kẹbíirọ níta ń pè ní kẹbíirọ òun náà ní tó tóbi ṣùgbọ́n tá a gbà lérò pẹ̀lú ẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí níbàámu sí bí àwọn àfa onímọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nínú àwọn tírà ẹ̀sìn òun náà ní ìtààmọ̀ sí ẹ̀ṣẹ̀ tàbí ìyàpọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a bá wòye sí ọ̀rọ̀ ọlọ́run ọba olówó wa nínú alukur'anul karim àìmọyémọyé ààyè lọ́lọ́ba ti ń pa wá láṣẹ ìpayà ọlọ́run ọba fún àpèjúwe nínú oṣù Ramadan tá a wà nínú ẹ̀ yìí àyà tọ́lọ́run ọba fi pa wá láṣẹ àwẹ̀ ó ní pàtàkì ń tóun títorí ẹ̀gbá àwẹ̀ kalẹ̀ kó náà ní kalẹ̀ jẹ́ni tí ó payà ọlọ́run ọlọ́bàní kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ọlọ́bàní àṣẹ àwẹ̀ ní ọ̀ranyàn fún yín gẹ́bà àti ṣe ní ọ̀ràn àyàn fáwọn tó ti ṣáájú yín la'allakum tattaqun kẹ́lẹ̀ bá jẹ́ni tí yóò payọ̀ ọlọ́run n tá à ń pè ní payọ̀ ọlọ́run yìí gẹ́gẹ́ bí gbogbo àwọn onímọ̀ pátá bí wọ́n ṣe ṣe àlàyé ẹ̀ bóyá àwọn onímọ̀ tafsiru ni àbí àwọn onímọ̀ àkídà ni wọ́n ní tá à pè ní payọ̀ ọlọ́run nǹkan méjì náà ni nǹkan àkọ́kọ́ òun náà ni kírun ni ká gbà àwẹ̀ ni ká ṣe dáadáa sóbì ẹni ká ṣe dáadáa sálàdúgbò ẹni ká máa ṣe láìyọ̀ kankan lẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni ishtinabul manhiyat ká jìnnà sí gbogbo ntọ́lọ́ ọba subhanahu wa ta'ala kọ̀ pátá eléyìí là ń pè ní payọ̀ ọlọ́run ojú méjì ti payọ̀ ọlọ́run ọba nínú yẹn fílò tọ́hát mímọ̀ ṣẹ̀fẹ́ ọlọ́run wàṣtìnàbò almanhiyat àti jíjìnà sí ntọ́lọ́ ọba òfẹ́ ọlọ́run olówó àfi ń sọ fún àná al-Qur'anul Karim ni ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun ọlọ́ọ̀bá ń sọ fún wa nínú suratu Ali Imran Quran chapter three aya one oh two ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ páyà ọlọ́run ọba olówó yín ní ti pàápàá bó ti yẹ ká ẹ páyà rẹ̀ àfọwàgbà Ibn Kathir rahimahullahu ta'ala ó mú àkọọ́lẹ̀ wa nínú tafsiru rẹ̀ látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu pẹ́ńtà ń pè òun náà ni kéèyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run láì yapa àṣẹ ọlọ́run gbogbo ń tọ́lọ́run bá làkalẹ̀ nílànà ká máa tẹ̀lé láì fọwọ́ pa ìkankan nínú ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lójú ó ní bákan náà wa an yudhkara fala yunsa bẹ́ẹ̀ náà ni ká máa fi gbogbo sẹ̀mí wa ká máa fi rántí ọlọ́run ká máa fi gbà kankan gbàgbé ọlọ́run ọba subhanahu wa ta'ala bóyá ìrántí ètò jẹ máa fọkànṣe gẹ́gẹ́ bí ìgbàgbé òdodo nínú ọlọ́run tàbí ìrántí ètò jẹ máa fi ahọ́n ṣe àfaraṣe gẹ́gẹ́ bí oríṣiríṣi ìjọsìn bí irun àti oríṣiríṣi àwọn ìjọsìn míì bí adhikir ìta àṣàlàyé nípa rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti kọjá lọ. ẹlẹ́kẹta wa an yushkara fala yukfar bẹ́ẹ̀ náà ni ká dúpẹ́ orí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́kan ọ̀jọ̀ kan ètò ṣe fún wa láì ṣe ẹ̀mí àìmórí ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀bọ̀ olówó wa. khulasatul qawl ní tá a fẹ́ yọ lò nínú gbogbo àwọn àlàyé wọ̀nyí òní pé tá à ń pè nípa ayọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú abala kan níbẹ̀ òun náà ni ishtinabul manihiyat gbogbo ntọ́lọ́wọ́n bá bá lòun ò fẹ́ ká jìnnà sí eléyìí ni ó sun yàn mọ́ aljanna torí ẹni anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi sọ fún wa nù hadithi abi hurairah radiyallahu anhu anabi ni kullu ummati yadkhuluna aljannata illa man aba anabi gbogbo àlè umma mi pátá iná ni ó jọmọ aljanna àfẹni bá kọ̀ tí ò bá wà aljanna wọ́n wá béèrè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé màá ní yá àbá ya rasulallah ìwà anabi ta ni ó máa ma fojú lẹ̀ fún oróyìn alìjánná fún tí ò ní fẹ́ wọ anabi ni man ata'ani dakhala alìjánná ẹni tó bá tẹ̀lé mi pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀ pẹ̀lú òṣèṣẹ́ ẹ̀ pẹ̀lú ìjọsìn rẹ̀ bákan náà pẹ̀lú ìwà rẹ̀ anabi ni yọ wà alìjánná pẹ̀lú mi wa man asani faqad aba ẹni tó bá yapa mi náwọn tọ́lọ́ ọba ṣàlàyé fún mi kó jẹ́ nǹkan yìí wọ̀ bí anú al àbí ìtaari náà àdìsàn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ti yapa mi anábì ní fakọ̀dé àbá irú ẹni báyìí ló ti kọ̀ láti jọmọ àlìjánná ó túmọ̀ sí pé nínú nǹkan méjì tẹ́yìn ó fẹ́ràn yọnu ọlọ́run ká ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ká jìnnà sí ń tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ọba olówó ọ̀fẹ́ ilé ló fi jẹ́ pé àmọ́ á sọ̀rọ̀ nípa kí làwọn tọ́lọ̀ ọba ọ̀fẹ́ àwọn tọ́lọ̀ ọba ọ̀fẹ́ yìí aladarajat ìpele ìpele ni wọ́n wà ṣùgbọ́n àwọn ìpele tá máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fúnra wa òun ni àwọn àpèlé tó ga jù lọ nínú tọ́nà ọ̀bọ ló wá fún wa tó jẹ́ pé sísúnmọ́ kan nínú àwọn nǹkan wọ̀nyí yóò padà sọ̀yàn dé ní ìyà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́dà èèyàn lè máa rórí pa yẹn látàyè lọ kéèyàn ó tó bọ́ síwájú ọlọ́run ó tó wá lọ bọ́ sínú ọ̀yà eléyìí la fi rò pé ká sọ̀rọ̀ nípa kàbáyèrò dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tábà wà bí ní ẹlòmíì lè bẹ̀rẹ̀ pé kí ló fà á ní gbogbo bíi tí alámọ̀rí pọ̀ tó nínú ẹ̀sìn yìí la fẹ́ sọ á dára wa padà sínú ṣẹṣẹ kánú àwọn sábà nàbọ Muhammad sallallahu alayhi wa sallam pé tòótọ́ ló yẹ ká ṣe bẹ́ẹ̀ yàtọ̀ fún táàrin láwùjọ wa pé ẹ̀ṣẹ̀ ti gba ìgboro kan níbàámu sí tọ́nà bá sọ́nà al pé zahara al-fasadu fil ọlọ́ni ẹ̀ṣẹ̀ ti gbalẹ̀ rẹpẹtẹ ìyapọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó pọ̀ lókè ó pọ̀ lódò ó pọ̀ lórí omi ó pọ̀ lórí ilẹ̀ á dára padà sínú ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kan náà sàhábà ànábì wa Muhammad tàmà sí Udhayfa radiyallahu ta'ala anhu òun sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ní ìfáàrà hadith kan tó gùn nínú hadith ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ yìí ń bẹ lọ́dọ̀ mọ́ Bukhari ti nínú àwọn tírà mi oníkànnì nẹ́ẹ̀sù yasaluna rasulallah sallallahu alayhi wa sallam anil khair wa kuntu as'alu anil sharri makhofata an yudrikani ó láwọn yẹn lẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ògidì dáadáa ni wọ́n máa ń bèrè lọ́wọ́ anabiwa muhammad tá a bá ṣiṣẹ́ báyìí ẹ̀san wo la gbà iṣẹ́ wo la ṣe tá a fi dọ́mọ àlùjànnà iṣẹ́ wo la ṣe tọ́lọ́wọ́ fi nífẹ̀ẹ́ wa ó lè tọ́ gọ́ọ̀rì yẹn máa ń bèrè nìyẹn wa kuntu as'aluhu ani sharri wọn lọ́sùn gbọ́n wọn Hudhayfa òun á máa bèrè lọ́wọ́ anábìwá Muhammad ani sharri nípa aburú makhafata an yudrikani aburú tó ń béèrè yìí kò ń ṣe láti kó sínú ẹ̀ òun ń béèrè káburú yẹn má bàa ṣẹlẹ̀ sóhun torí pé ẹni tí ò bá máa burú tí ò bá dá burú mọ̀ yóò kó sínú aburú lẹ́ni tí ń rò pé dáadáa lòún ṣe yóò máa fi sẹ́sayọ̀ yóò máa fi yapọ̀ ọlọ́run yóò máa fi ṣe ẹ̀wù yóò máa fi ṣe agbádáwọ̀ tí ó sì ní mọ̀ pé inú ìpinnu ọlọ́run ló ń wà kúrò ilé mọ̀ bá ṣẹlẹ̀ sí wa iná ló fi ṣe pàtàkì ká ṣàlàyé kí làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá jẹ́ pé téèyàn bá kó sínú ẹ̀ ó lè ba ìsìláàmù èèyàn jẹ́ nígbà míì nígbà míì ó lè sọ yẹn di ẹni ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè sọ yẹn dẹni tí ò ní rojú rẹ ọlọ́run ní ayé àtàlùkìyàmà kọ́lọ́n kó mọ́ṣọ́ wa lẹ́ni tí ò ní rojú rẹ láyé ń bí àti lálùkìyàmà. bákan náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀nyí ọlọ́wọ́ bọ́ lọ́wọ́ wa ó jẹ́ kó yé wa nínú alukoranu karim pé gbogbo ẹni tó bá ti gbìyànjú tó kóra rẹ̀ níjànú tó jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn tó bá jẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yòókù gẹ́gẹ́ bí yorùbá ti sọ wọ́n ní àkìmọ̀ rìn kórí ó mọ́mì ọlọ́run ni ó máa ṣàhádànù ẹ̀ṣẹ̀ fún téèyàn ò bá ti jìnnà sí kankan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ọlọ́run ni gbogbo téèyàn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọ̀bọ̀ olóòwà ó ń sọ fún wa nínú sọ́rọ̀tò nìsa àyà thirty one sọ́rọ̀tò nìsa Quran chapter four nìyẹn àyà thirty one olùwà ni in tajtanibu kaba'ira ma tunhawna anhu nukaffiru ankum sayyi'atikum wa nudkhilukum mudkhalan karima olùwà ni tẹ́ ẹ bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nukaffiru ankum sayyi'atikum àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ a sì máa ṣe àhàdánù rẹ̀ a máa fojú fo fún wanudkhilkum mudkhalan karima olúwa ní bákan náà a wà mú yín wọ ibùgbé ibùgbé alápọ̀nlé àfọwọ́ àgbà sheikh nasir abdulrahman ibn nasir asaadi nínú tafsir wa taysir al-karim rahman lábẹ́ àyà yìí wọ́n ní àyà tó lọ́wọ́ bá ti sọ pé tá a bá ti jìnnà sẹ́ṣẹ̀ ńlá òun máa sàhádànù ẹ̀ṣẹ̀ wa wọ́n ní adha fadlullahi wa ihsanihi ala ibadihi al-mu'minin wọ́n ní eléyìí ó ń tọ́ka àánú ọlọ́run àti dáadáa àtàjùlọ rẹ̀ tó ṣe fẹ́ràn mùmíní torí pé ọlọ́run bá ṣe àdéhùn fún wa pé annahum idha ijtanabu kaba'irul manhiyat àwọn tá à ń pè lẹ́ṣẹ̀ ńlá yìí tá a bá ti jìnnà sí ghafara lahum jami'ad dhunub gbogbo ẹ̀ṣẹ̀ tó kù ọlọ́run ṣe àdánù ẹ̀ fún wa. ǹjẹ́ kò wá wá da báwọn ká mọ̀ pé kí ni àwọn nǹkan tá a ṣe tó jẹ́ pé tá a bá ti jìnnà sí nínú ẹ̀ṣẹ̀ àwọn tó bá kù nínú àwọn akímọ̀rin kò rí mọ́ mí ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala yóò máa ṣe àforíjì ẹ̀ fún wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àkọọ́lẹ̀ mi ní ọ̀dọ̀ mọ́ muslim arákọọ́lẹ̀ yẹn bákan náà lọ́dọ̀ imam ibn majah anabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká lọ ti ibn majah nínú àdìsí abi hurairah anabi ní aljumu'atu ila aljumu'a kafaratun lima baynahunna idha ijtunibatil kaba'ir ma lam tukshal kaba'ir anabi ní jimá kan sí jimá kejì àlàfo tí ń bẹ láàrin ọlọ́run máa ń fi pa ẹ̀ṣẹ̀ rẹ́ fún yàn ni lókùrú ìgbà téèyàn ò bá ti dẹ́ṣẹ̀ ńlá ó túmọ̀ sí pé ẹni tó bá mórí bọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ńlá ẹnìyẹn ó tètè ráàánú ọlọ́run lọ́gán gbogbo tó bá kù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlọ́run ṣàforíjì fún kí wàá lè àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí àwọn àfọ̀n onímọ̀ wọ́n ṣe àlàyé pé n ti ń jẹ́ṣẹ̀ ńlá gẹ́gbó ṣe lákọọ́lẹ̀ tábọ́nù kitabul kabair ti nínú alukur'an inú sunan anabi muhammad sallallahu alaihi wa sallam anna man irtakaba shay'an min adhihi al-adha'im mimma fi haddun fi dunya kalqatli wa zina wa sariqa ó ní gbogbo ẹni tó bá ṣe kan nù tá à ń pè lẹ́ṣẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá iná ní gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ti fi jìyà sí zina ó ní jìyà ní òfin ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ó máa jẹ́ olè jíjà ó ní ìjìyà tọ́lọ́run gbé kalẹ̀ fún nínú òfin rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ó máa jẹ́ bákan náà ìpànìyàn láì lẹ́tọ̀ọ́ ó ní ìjìyà nínú òfin ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá náà máa jẹ́ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti rí báyìí tó yẹ pé olúwa olówó wa ti gbé ìjìyà kan pàtó kalẹ̀ fún ẹ̀ṣẹ̀ ńlá ni máa jẹ́ àwùjọ àfi wa'idun fil akhirati min adhab tàbí wọ́n ti sọ pé ẹni tó bá ṣe léyìí níjọ́ gbìndẹ̀ alkiyama ẹni ìyà jẹ àwọ gọdọ tàbí wọ́n pẹ́ ni bẹ́ẹ̀ yóò jẹ ní ìbínú ọlọ́run ọba subhanahu wa ta'ala aw tahdid àbí ìdẹ́rùbà kan ti ẹ̀ wá inú alukur'an àbí sunnah anabi muhammad sallallahu alayhi wa sallam àwòlá ní fàáyìlì abẹ́ni tó bá ṣe wọn lẹ́ni gbé jìnnà síkì ọlọ́run ni ẹni èpè ni bóyá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló ti sọ bẹ́ẹ̀ ni àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ló sọ bẹ́ẹ̀ fún wa nínú alukur'an karim wọn ni eléyìí gbogbo ń tá a bá ti rí kan nínú àwọn nǹkan wọ̀nyí nínú n tó wá ní jìyà níbẹ̀ a máa gbà pé ẹ̀ṣẹ̀ ńlá iná nìkan ẹ̀ ẹ̀ wò fàkójú ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní láàánà lọ màgọ́yàrọ̀ manara al-ard ẹni làánà ọlọ́run ẹni tọ́lọ́run ti gbé jìnnà sí kẹrẹ òun náà ni ẹni tó bá yí àlà alẹ̀ ó tún máa sọ pé yíyí àlà alẹ̀ kí ni ó máa jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ó máa jẹ́ láàyè mi ànábà muhammad sallallahu alayhi wa sallam òní ishtadda ghadabullah ala qawmin yattakhidhuna qubura anbiya'ihim masajid arábìnrin ìbínú ọlọ́run ó lágbára lórí àwọn èèyàn kan tó yẹ pé wọ́n máa ń mú sàárè àwọn ẹni ọlọ́run sàárè àwọn ànábì ọlọ́run wọ́n máa ń sọ bẹ́ẹ̀ dàyè jọ́sìn làfi sọ pé gbogbo tí wọ́n bá ti tí wọ́n bá ti ro ìbínú ọlọ́run mọ́ àbí yà nínú iná àbí yà láyé àti lálùkìyàmà àti màpẹ́sẹ̀ ńlá náà ni pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run tó bá di déédéé àsìkò yìí náà á máa tún gbọ́ kí ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti kí ni ìdájọ́ ọ̀kọ̀ọ̀kan wọn nínú ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك